الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فارنله إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة حفظ المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يل فلا هادي الله واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ونصلي ونصلي على اشرف المرسلين وعلى اله وصحابه اجمعين ابي نسعين ادعوك فلون الحمد لله adá ọgbẹ́ fọ́lọ́run alhamdulillah alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin ọba tí ń bá ní ṣe rọmùdánà yí wẹ́rẹ́wẹ́rẹ́ tó tún fi di pé a tún fi kó ìdá mẹ́ta ìkànnì bílẹ̀ bá sùn lónìí àtúkò mẹ́ta nù náà gbogbo ẹni tí ọba àlejò pé kísáàrì kó ti máa délẹ̀ kó tó jẹ́ kísinu kó ti máa délẹ̀ kó tó sí ọlọ́run ní wa. ọlá àná ọlọ́run amínà ọlọ́run tó bá tún dìwòye ẹ̀mí ìtújẹ́ ó lékún sí i allahumma amínà ó ń délẹ̀ lọ́dọ̀ tiwa nìyẹn ọlọ́run jí ó tún tara wa máa délẹ̀ lọ́dọ̀ ẹlòmínà allahumma amínà ọlá àti tóbi ọlọ́run àmín gbogbo nígbà yẹ pé bá tó tó ní ó tó máa jí jẹ́ nígbà tí sunu bá tó ní ó tó máa pé ń tó fòfin sinu ni lẹ́sàlàó ìstìdádù kọ́bùlà òdórí wákìtì àkìlíì kò sí pé nǹkan báyìí ni ẹ bá ń pèsè sílẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ inú ẹ̀dá ọlọ́run tàjọ́ ń gbáwẹ̀ iná abẹ́lọ́mà lè kí ọlá kó tó dẹ̀mí náà bá ní tí tí ọ náà padà. amina. jáà náà ní tìyàrù nípa jíjẹ. amina. bí wọ́n ní tìyàrù nípa mímu. amina. ọlá pé ọwọ́ ọlọ́run ni gbogbo nǹkan wà ọwọ́ rẹ ni gbogbo nǹkan wà. amina. innaka ala kulli shay'in qadir dáwọn ẹni yìí já máa fi ń tó wù wọ́n sínú àmín ká máa fi ń tó wù wọ́n jẹ sàárì àmín látara pé nǹkan báyìí ni màá jẹ Allahu akbar kabir ọ̀sán làwà yìí ọ̀pọ̀ ẹlòmíì ti máa ń tíyè sínú lálẹ́ ńsìn tí wọn bá fẹ́ dájà lẹ́ wọn jẹ́ ṣe nǹkan mí lẹ́yìn ẹ̀ nítorí ti sọ náà ni pé mọ̀ ń lọ tafsiri o nǹkan báyìí ní kẹsẹ̀ o Allahu akbar kabir àwọn kan ọ̀ma ń bọ́ dásìkò yẹn náà wọ́n tó máa ń tún èsì nù ọlọ́run sì ń bọ́ àwọn náà tó ní ọlọ́run ọba àti ó ní òun ní ọba Rabbul Alamin a máa wá fi àsìkò yìí bẹ̀wọ̀ ọlọ́run àwọn náà ọlọ́mọbaní ṣàánú wọn. amina. àwọn tí wọ́n ti máa ń tí wọ́n yẹ sínú yìí ọlọ́run sàlékún àánú tiwọn náà. amina. láti bí ọlọ́run. amina. wọ́n jẹ́ wọ́n máa padà sí ibú o. amina. la hawla wala quwata. illa illa bilal asim. tó ayàtà ń ká lánàá tí à ń tú lọ ó náà ní ayà kejìlá nù suratu an'am níbi tọ́lọ́run ti sọ fún anábì pé kó béèrè gbogbo tí ń bẹ ń sánmà ta lónìí èyí tí ń bẹ ń lẹ̀ ta lónìí ọlọ́run ní dáhùn padà pé ọlọ́run lónìí lẹ́yìn náà ló wá fi dára lójú wípé òun ọlọ́run ṣe lọ́rọ̀ yàn lérí ara òun pé òun ọmọ ṣàánú wa láfi ń béèrè ó fi jẹ́ pé àgbọ̀dọ̀ gbẹnu lọ ká máa béèrè ó ní ń bẹ kì í ṣe pé bóyá níná lè tán ọwọ́ ajé agbọ́ yé pé gbogbo ẹ̀dá lóhun tó kójọ ń jọ́lẹ̀ kíámà gbogbo ẹni tí ó bá wá gbà àwọn eléyìí ò ṣera wọn ló fóònù ọlọ́run làwọn mẹ́. lábẹ́ àyà yìí fi áàdìlẹ̀ àyà kẹrìmà fọwọ́ àìdùn mí ni à àwọn àǹfààní wà ń bẹ lábẹ́ àyà yìí nínú ẹ̀ ní pé ana jẹ̀mí àmọ́ fi sàmọ̀wá ti wọlé àdìlẹ̀ láì aṣọ wájálì gbogbo ohun tí bẹ́ẹ̀ sánmà àtilẹ̀ pátá ọba ìlú ni ọba wo ni ọba tó tóbi ọba tó gbọ̀ngbọ́n pẹ̀lú kọ́tọ̀ pé béèrè lọ wọn ta ni tí bẹ́ẹ̀ sánmà àtilẹ̀ lẹ̀ ọlọ́nsọkúsọkú èmi náà ni. fàyín kọ́lá kọ́ ìlú ń tẹ́tí kaba wá sọ yìí pé kaifa akhastum umuma min kaifa akhastum umuma máa ànà man lil'akil wa man li ghayri akil ẹ̀sìn wa mú umuma tó jẹ́ pé man ọlọ́run máa lò fẹ́ ń bá nílẹ̀ aka yìí man ìmá lò fẹ́ ń bá nílẹ̀ aka yìí mím nù wà má ìmá lò fẹ́ ń tí ò nílẹ̀ aka yìí ń gbọ́ ọlọ́run ó sì sọ nínú àyà yìí má lólò. Kuli lè má má fi sàmánwáàtì wàlà àdì ta lẹni tó ní gbogbo má lọ́lọ́ ń lò pé gbogbo tí ń bẹ ń sàmà àtìlẹ̀ má tó sì lò yìí nítorí gbajúmọ̀ lédè lábá ni pé wọ́n má lò fún tí ò ní làákà yìí ṣé ní tí ò ní làákà yìí nìkan lọ́lọ́ ni ni àbí tó ní làákà yìí náà ó wà lára mọ́ àwọn afáàní. هذين اسمين يتناوبان هذين اسمين يتناوبان ó kọ méjèèjì yìí nínú èdè lárúbáwá yìí máa rólé ara wọn wọn a máa lo mọ́ dípò mọ́ wọn a máa lo mọ́ dípò mọ́ ọ̀kan nù mẹ́yẹ wọ́n máa fi kan dì kan wọ́n kálẹ̀ mọ́ iná sọ́ọ̀tì jùmọ̀ ayé alákọ̀ọ́kọ́ ọlọ́ni yusabihu lillahi ma fi samawati yusabihu lillahi ma fi samawati ọlọ́ni gbogbo ohun tí ń bẹ ń sánmà pátá ní ń wẹ lọ́wọ́ mọ́ mọ́ ọlọ́ni ló ń bẹ̀ kó ló mọ́ tó yẹ pé inú tó nílà akáyì ni màlẹ́kà wà inú tó nílà akáyì náà ni àwa èèyàn wà tá a náà sì ń wẹ lọ́wọ́ mọ́ so mọ́ ọlọ́ni ló ń bẹ̀ yẹn. ngbọ́dẹ̀ dénú àyà míì iná sọ́tọ̀ alimurana àyà 83 man lọ́lọ́ man lọ́lọ́ ńlò ń bẹ̀ lọ́ni man fi samawati wàlẹ̀hádì ẹ̀rí yẹn pé ìmọ̀ arólé ara wọn ike wọn táwọn afáà fẹ́ ká gbọ́yé mẹ́rin wípé igun ìjà ní máa dálẹ̀ bí kéwọ̀ bá tí rìn jìnnà ìwọ̀n tó bá bẹ lọ́rẹ̀ ó sì bí sí yóò máa wò lókè lókè gbogbo ohun tí ń bẹ yóò ní òsì kéwò èyí ni. wọ́n lọ́dọọdọ ó pọ̀ nígbà tí wọ́n máa ń lo mọ́ún fún ẹni làákàyè tí wọ́n sì máa ń lo mọ́ fẹ́ntó làákàyè àmọ́ kò sọ pé wọn ò lè yà lò fúnra wọn tó bá ń nídìí bùkátà bẹ́ẹ̀ nítorí pé ń ṣe lò bí nísìnyí ọlọ́run ló máa tí wọ́n máa ń lò fún tí onílàáká yìí ó lò fún gbogbo àtẹ̀ntó nílàáká àtẹ̀ntó nílàáká yìí ikimọ̀ kan wà ńbẹ̀ ikimọ̀ tí mbẹ́mbẹ́ ni wípé ní pípọ̀ ntí onílàáká yìí lọ́pọ̀ ju tó nílàáká yìí lọ tàbá fẹ́ sọ̀rọ̀ nǹkan méjì ìran nǹkan méjì tí nǹkan bá pọ̀ jù kan lọ a wà lo èyí tó pọ̀ a lo èròǹgbà àwọn tó pọ̀ yẹn tagiliban àwọn oníbàlágà ń pè ní tagiliban àfintọ́pọ̀ àfisọ̀rọ̀ nìyẹn masala ń sìn lápèjúwe ọkùnrin àti obìnrin lọ ọkùnrin kan obìnrin márùn ọkùnrin kan obìnrin márùn àwa fẹ́ sọ̀rọ̀ wọn àwa ló dọ̀míìrù ọkùnrin ọkùnrin kan obìnrin márùn èèyàn mẹ́fà àwa fẹ́ máa sọ̀rọ̀ wọn àwa ń sọ bí ọkùnrin pé jáhu wàlà máa jáhu kàlàmúnà àwa sọ pé ńgbà tí wọ́n dé wọ́n bá wa sọ̀rọ̀ báyìí báyìí àwa ló dọ̀míìrù obìnrin tẹ̀gbìlì bàlá lòun torí pọ́kùnrin ìṣẹ́gbẹ́ obìnrin àfi tó nípa borí tí ò nípa nìyẹn tí nǹkan bá pọ̀ a lè lo ohun tó pọ̀ yẹn fún ètò kéré èyí ò bá wọn. wọ́n nínú àǹfààní ta torí inú àyà yìí ni pé ana náà mata amànàmbè hádà wa ana máa ń fi sàmán wá tiwàlẹ̀ adìlélà fàyínà náà lánàlíjà ìlà ìlàlá wàlánà káfà ilá mìnàlá aṣọwàjà tabakilé gbàgbọ́ ntọ́lọ́ ń sọ pé bó ṣe rí náà ló wí bó ṣe wí yẹn náà lọ̀rọ̀ rí pé gbogbo ohun tí ń bẹ ń sánmà àti lẹ́lẹ́ o lò ní tabagbà yẹn gbọ́ àǹfààní tí ó ṣe fún wa ni pé àní sátẹlómi ìjọlọ́ ńlọnu gbà náà ẹni afẹ́ máa lọ sábà lẹ́yìn ọlọ́run bọ́lọ́run ṣe nílò làwa náà bọ́lọ̀ ń ṣe là wa lólò náà <laughs> kí n tajẹ́ tálọ́ sábà ti jẹ́ a sì lọ sábà lólò gbogbo wa ẹ̀rí kò ní ká máa lọ bá nìkan gbà náà máa fún tí wọn bá lọ bá ẹlòmíì fún àwọn kankan bẹ́ńlẹ̀ ti sẹ́rí àfilẹ̀ yìí pé bàbá lọ bẹ́ẹ̀ dẹ́gbẹ́ wa àjẹ̀bí àdáràn tẹ́pẹ́ bùkátà físíkà ni bùkátà físíkà ọmọ ní kí bàbá àwọn ràn lọ́wọ́ àbúrò ní kẹ́gbọ́n òun ràn lọ́wọ́ ìyàwó ní kọ́kọ́ òun ṣètò òun fóun pé ìwọ ni ọlọ́run ní ọjọ́ dájú gbogbo wa ṣùgbọ́n ìwọ ọkọ òun ní bùkátà òun bẹ lọ́rùn rẹ̀ máa bóun gbọ́ kọ́kọ́ máa dáta pé rárá o ọlọ́run ní gbogbo ẹgbẹ́ gbára lé o ọlọ́run ní kájú ọjọ́ ní o wọ́n ràn onírúkẹ́ o bú báwọn yọ bẹ̀rẹ̀ kí o bú nù ṣe òṣùgbọ́ ní wàásù ní sinapé ọlọ́run gbogbo wájọ ní so ìwọ náà ẹlẹ́à tó lọ lọ́lọ́run o àbẹ́ ni yóò lọ lọ́run lára rẹ yóò ní ọlọ́run lára rẹ ìwọ lọ́lọ́run ọ̀ràn sí. gbogbo nǹkan báyìí yẹn àdáràn a máa ń tẹ́ dákan ọba lè ṣe fẹ́ dákan bí àlàáfíà <laughs> èyí tá a sì wí náà a ní gbèmí lè tán náà. ẹ̀mí wa tíntín náà ni ó wà lára ẹni tá a lọ bá náà ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo yòókù ọwọ́ yìí pé ràn sí mi hmm. ọlọ́run ràn ẹ̀gbọ́n mi sí mi rán bàbá mi sí mi rán rẹ̀ mi sí mi ọ̀tán tọ́bẹ̀ ní kọ́lọ́run sí ọ bóun bá kọ̀ tí ó tètè jíṣẹ́ ẹni ọ tọ́lẹ̀ bá ń ṣe tíkọ́tíkọ́ yóò sì rán ọ̀tà pé wò ó bá ń lọ fún un wọn ò bí dá kọ́mọ́ fi jíṣẹ́ kó o lè mọ̀ pé ọlọ́run ló fún ọ ọ̀tá ní ìran ó jẹ́ pé nítorí gbọ́yé nu ayé yìí ni pé gbogbo ohun tí ń bẹ ń sánmà àtìlẹ́lẹ̀ ọlọ́run ló ní tó bá ti rí bẹ́ẹ̀ òun nìkan ni ká máa wá sàtọ̀ a gbọ́dọ̀ bẹ̀rù ẹnì kankan ilaminalayi aṣọwájà ọlọ́run nìkan ni ká máa bẹ̀rù yàní tọrọ ń bá dé tọrọ bá wà ńlẹ̀ tọrọ ní báyìí ní ká ṣe nǹkan ẹ̀dá kẹwàá ni a mọ̀ sí bẹ́ẹ̀ à sórí wọn tiẹ̀ wò tó bẹ̀rù ọba ìlà bẹ̀rù láṣẹ láṣẹ tiẹ̀ tó bá ilé bẹ̀rù ọlọ́run kò sí tó ń fẹ́ ṣe kò tó fẹ́ ṣe wọ́n ti gbádà òkè gbọ́n bẹ́ẹ̀ fi sáyàn tọ́ba àlékè ọlá ní ọ̀gbọ́dọ̀ sa ó sì gan bẹ́ẹ̀ wọ́n dojú bá kọyàn rí tako tako tako tako ìmọ̀ dáhùn ọ̀tá jáde but ìjẹ́jẹ́ bẹ́ẹ̀ kò ṣe kò ṣe ọ̀tá dẹ̀ ń ra àṣé èyí tí wọ́n bá fa ń dànù ṣe èyí tí wọ́n bá fi àǹdànù ṣe pé ayẹta lọ́tà máa ń yẹ tí ọ̀rọ̀ bá nǹkan mí àbí kí ọ̀tá máa ti díjò rárá tọ́lọ́ máa fẹ́ sọ láàrẹ̀ ìbọn dáhùn ọ̀tá jáde ọ̀tá ni wọn ò ní rí mọ́ nǹkan kan ò dẹ̀ ní sẹ́ńtẹ́ ń dàbọ̀ sí ọ̀tọ́ dẹ̀ máa pòórá ó sì bẹ́ẹ̀ rí fisikálì fún wa fisikálì ọ̀tọ́ dẹ̀ máa pòórá wọ́n dẹ̀ ń yìn wọ́n dẹ̀ ń dáhùn bọ́lá tí wọ́n ṣe nìyẹn abáàkà lọ́nà kan à ń kí ọ̀kan sọ ọlọ́run láàyè náà lọ́dún yẹn àgbà náà là ń ṣe wá sí bí àfàlù náà o lọ́ba bọ́ọ̀tà yìí gbé òní kwẹ́sàn béèrè ó ní kí ló burú níbi kéèyàn ní nǹkan tó jẹ́ pé bó lè bá wá káàyàn mọ́lé pẹ̀lú bàbá dà téèyàn ọ̀rà jù sẹ́nu téèyàn dẹ̀ sọ fún wa pé ẹ máa tara yín ẹ máa para yín tó sì máa para wọn tó pé nǹkan yẹn ń bẹ ó sọ báyìí ọ̀nà pẹ̀lú pé nǹkan yẹn ń bẹ wọ́n ju ẹnu kóńdó báyìí ni ẹ máa sára yín ó sì máa sára wọn ẹ máa gbálẹ̀ ó sì máa gbálẹ̀ tó yẹ pé èèyàn lẹ́mìí àti fi ṣe aburú èèyàn lẹ́mìí àti fi ṣe ní tí ọ̀dà èèyàn fẹ́ èèyàn fẹ́ fi ṣe dìfẹ́ǹdì ara ẹ̀ ni ọ̀gùn náà lákìdé bẹ̀ lọ́dún náà mú lọ́dà kwẹ́sàn máa bí kwẹ́sàn èmi náà ó bí ọ ní nǹkan kankan inú ọkọ̀ bá àlékè ọlá máfẹ̀ẹ́ kájólì ọmọlé rẹ lódìdí àbí kó wọ́n sẹ̀ mọ́ lé rẹ kọ́ sẹ̀ mọ́ wá tó ju ẹnu òwúrọ̀fẹ́ torí ń tó gbé bó ṣe gbé béèrè yẹn yẹn tí ẹ bá fi làákà ìdáhùn yóò da orí àwọn kan rú èyí táfà ẹ béèrè orí sinébù tó tọ́ nà ó sinébù gbà tí yóò láburú ṣe bí ìgbáradì ni ọlọ́run náà nìkan ọlọ́run náà pé kéèyàn má gbáradì nà ó ìyẹn dẹ̀ ní í lé so ó di kí wọ́n máa tọpa rẹ̀ pé àfa ọ́ máa ntòfin sọba àwọn àjọ àfa ọmọ nù ìwé lọ́fẹ́ ń bẹ̀ ẹ̀ẹ́n kama yàlẹ́ yàn lọ́dà mo ìsà mú dáhùn wá sórí tó fẹ́ ju ẹnu àjànú ni wọ́n fi ṣèjọ àwọn tí ń bọ̀ wá ti mú un tó jù yẹn lọ́wọ́ tọba kásẹ̀ kò wó pé násẹ̀ àwakọ̀ èsù tí wọ́n jésù ti ẹ lọ èló nìwọ̀ rówó sóògùn àwọn ń gbé bọ́ndú lọ sóògùn ní àwọn ò ṣe oògùn nítorí kẹlẹ́bà àlúlẹ̀ méjì ẹnu iṣẹ́ kan wọ́n lọ bá babaláwo wọn pé à ń fẹ́ lọ sẹ́ à ń fẹ́ lọ rọ́ báńkì à ń fẹ́ lọ rọ́bù àdúgbò kan so kí bò làwọn ò ṣe lọ ẹ lọ mú two million wa wọ́n dẹ̀ gbé lẹ̀ tí a bá ti lo èyàn tí a bá ti dé iṣẹ́ èyàn wọn ò lò mọ́ bàbá àwọn tó ń bọ̀ yóò tún máa ṣe tuntun míì lẹ̀ ṣé wọ́n tẹ́ kó ti ṣe kán lé táǹjà inú bẹ ti fò dànù tọ́ mọ̀. ẹ ẹ ló ṣe é lójú tí mílíọ̀nù tí owó bá tó o bá délẹ̀ babaláwo a máa fẹ̀mí wọn dí ògùn tí a máa rí owó wọ́n fẹ̀mí wọn di pé tí ẹ bá lò ó tí ọba ṣiṣẹ́ irọ́ tiẹ̀ ni kẹ́lẹ́ mà gbàmọ́ gbàmọ́ gbàmọ́ ọ̀yá mú tó ń fọ wa yóò wá pé kọ́rùn ọ̀yá yìí máa ṣé kò fẹ́ mẹ́ẹ̀ di báwọn ní orí ẹ̀rọ lu bàbá kà á rẹ̀ sọ́ni pé kò ṣiṣẹ́ ṣe àpẹwà lọ tàṣí náà bàbá ti lọ nìyẹn ẹnìkan ní ọ̀dọ̀ wa lẹ́yìn kúfò wọ́n ń pè lábàyẹn lábàyẹ̀ pò tàbá lọ sógun gbígbẹ́ ọba lọ sógun gbígbẹ́ ọba fàdà lé àbúrò ẹ̀ lọ́wọ́ bàbá fi ha apá ó ní kó dijú sani o tí n bá bẹ́ńbẹ́ kú bẹ́ẹ̀ àfa apá bọ́ọ̀lẹ̀ ni òjijì kan ó ti dán wò níbi ara ẹran tí ó ṣiṣẹ́ o wọ́n fi sára ẹran ẹran ó ṣiṣẹ́ máa wo ṣètánì o wọ́n ti fi bẹ̀rẹ̀ lọ́rùn tí wọ́n sára ládàá tí a dá ọ̀ràn ẹran o ìwọ̀n ò fọwọ́ jànú pé ẹran ni kò fi ṣe èdè èdè ni apáṣe bọ́ lẹ́nu ìṣe yìí lọ́gbà ń tẹ̀ téèyàn bá bọ́ lẹ́rọ̀ a èyí ò níyì tí èkú ni èyí ò yẹ ní sinmi tí èkú mbọ́lọ́ ńlá àkùtì ọmọ sọ èmi ńgbà tí wọ́n mà kó lè wọlé ló ń dùn kẹ́nu ó lè tí ò ní kálẹ̀kùn kọ́ ó lè tí ò ní kálẹ̀kùn bàbá wa kan bàbá kan dáadáa ní ọ̀nà ẹ̀yìn alákẹ́ ọ̀nà ọjọ́ ń bẹ̀rùn ibìkan ẹ̀yìn sasa, bàbá ń sásá bàbá àfà kan ń sásá ṣe ń pè ní àfà àbásà ń gbà àbásà ń bẹ lórí òtí náà ń jò tí bàbá yẹ pé ẹ bá fẹ́ rábàásà bàbá ní ọlọ́rí bàbá ní fóònù kan gbà yẹn direct ní sábàásà tí wọ́n bá yí pàbásà lẹ́sẹ̀ oníògbé àbásà ìfi pẹ̀lú bí ju bàbá náà lọ tí ilé baba ó kún pitimu fún gọ́fúnọ̀ èsè ẹnitọ́ kankan gbogbo àwọn èèyàn ńláńlá tí ó kún bẹ́ẹ̀ ní abẹ́ làbá fẹ́ lọ baba làwọn tí ń sọ baba ní kò tí sáàyè pé baba ò lálẹ́ òun ó lóun mà ní ẹ sọ fún baba pé pẹ́lá fẹ́ rí wọn wọ́n ní àníṣe baba ò tí rí àwọn àlejò mẹ́lẹ́dọ̀ wọn wọ́n ń ṣe mí sí lọ́wọ́ ti sọ̀rọ̀ ló ti gbẹ̀yìn dà bí baba ṣe rí gají ní wọn lẹ́gbẹ̀ẹ́ wọn ní yókè nù wọ́n ti jókòó tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ arabu lẹ́yìn ọ̀là máa yín ní ẹ̀sọ̀ fún ọ ká máa dá yàn mà òun ló fẹ́ yí wọn ní kó máa wọn sì bí ẹni tí òun kàn fi pààyàn lé kóun kalẹ̀ kó ń gbẹ́nu ọ̀nà wọlé ni ah, ẹ̀dá kan ẹ̀jọ̀ kílẹ̀ wa ọ̀rọ̀ àtàwọn gbọ̀n ẹ̀kú kò sẹ́ni tí ò ní gbọ̀n báwọn. ọlọ́tọ̀ ní tí ó sọ bàbá yà kó yà sí jọ pé ẹ bá ń ké yà sí irú àdánwò eléyìí kọ́mọ́ wọn nàbí ìmọ̀ o ọjọ́ tí bàbá dá fún páwọn bàrí àbáṣà ọjọ́ òun èpè tí ń palẹ́ kò yẹn. ẹ wá nínú dábàá ńlọ́wọ́ tẹ́ pé ọwọ́ létí yẹn tí ò ní kànlẹ̀kùn kọ́ abẹ́ntẹ́ ọ̀rọ̀ pé pọ́ntí bẹ̀lẹ́nu rẹ̀ lẹ̀ pọ̀ọ́lẹ̀ pọ́kíní ẹ̀lẹ̀ gbẹ̀tugbẹ̀tu náà máa pè wọ́n máa ṣe ẹ̀jẹ̀ máa kójọ tán kéjù kóńdó báyìí lọ wọ́n fi òwú funfun àti wíwí wọ́n fi wé wọ́n fi wé wọ́n àti àrí kóńdó báyìí ó dùn ojú ẹnu láti jù sókòrò ẹ̀kẹ́ ẹ̀ lè mọ̀ pé kankan bẹ̀ lẹ́ẹ̀kẹ́ yàn gbẹ̀tugbẹ̀tu ni a máa lò fómi olóbìnrin ẹ̀ wọ́n lò fómi olóbìnrin pé wa tí wọ́n èsè tí wọ́n èsè tán kò ní mọ̀ yóò sì wọlé yóò sì gbogbo ẹ̀ nígbà bá bọ́ọ̀lù tán nítorí dàjí láì gbé ọ̀háyàwó rẹ̀ mm-hmm. gbẹtugbẹtu tí ah, ó dùn mọ́bìnrin tó pẹ́ ó ní a máa torí ẹ̀ sí ganjọ́ lóko arúgbìn tó wù wọn wọ́n kàjú gbọ̀ǹkà inú ni arábìnrin ká lọ ìjùmọ̀ tẹ̀lé wọn ìṣubúrú olórí ibú ni wọ́n sì ṣe kí wọ́n sì tán pátá gbáà kò ní àǹkánjú tí a bá ní kò ń so lé tí a gbé bá sí nǹkan kò lè dábẹ́ mọ̀mọ́ kíní burúkú ni kíní yẹn àmọ́ gbogbo ẹ̀ irọ́ irọ́ ni balọba àdìgẹ fi ní àmọ ń pẹ díẹ̀ ó yẹ àmọ ń pẹ díẹ̀ máa kó rọjò èyàn rò pé nǹkan gidi bá káyàn máa ń kọ́ yàn ó tàyàn ju ju gbẹgẹdẹ lọ bírú àfa ìdá ó ti dìde mi yìí ẹ wò tọ́ba yẹn máa kù sí bí wọ́n rí tọ́ba bí àjẹ̀nù bá jẹ́ ọmọ ọgọ́ta ẹgbẹ̀rún ọdún yóò họ̀ dànù ni sáátán hmm. yọkàn bá nínú bóńjọ kan àbájáde ń bẹ lábẹ́ nìyẹn o wọ́n bẹ̀ mọ̀ yìí pé ọba wa sọ kankan fún wa láwùtẹ̀wà kanna alàláì akọ̀tàwà kùlì yìí tọ́ba yẹ pé a bá lè bọ́lọ̀ ń dúró bó ṣe é ká bọ́lọ̀ ń dúró ni àwọn afa ni pé a bá lè bọ́lọ̀ ń dúró bó ṣe ká bọ́lọ̀ ń dúró ìbá kan dàbí ń tàn àbí sọ ni anábì ní lárasàkà kún kà mọ́ yéésù kùtò yẹra tẹ̀gídó xìmọ́sá wàtàrúhu bitọ́ọ̀nà anábì lẹ́ẹ̀bá dàbí ẹyẹ ni ẹ̀yìn èèyàn kí bọ́lọ̀ ń dúró tán ẹyẹ tó jí lébi láàárọ̀ kílẹ̀ dẹ̀ tó sú ó dẹ̀ yó bámbám abẹ́yẹ tọ́lọ̀ ń dánú bó bí iṣẹ́ òní wọ́n ṣe wọn ò ní bíríkìlà wọn ò ní kápẹ́ńtà wọn ò ní kan wọ́n sì ń jẹ wọ́n sì ń mu wọ́n gbélé wọ́n gbélé tiwọn. wọ́n nínú ìmọ̀ ọlọ́run nínú ntàlá bí sọ yìí wọ́n níbẹ̀ yẹn bá ń fò sánmọ̀ tí bá ń fò lọ sánmọ̀ tó ń jẹ rẹ̀ tí sì ń bẹ́ ńlẹ̀ẹ́lẹ̀ tí ẹ̀dá kò rí nàró yẹn ń tiẹ̀ a súnmọ́ na àárín nje nye yẹn ma lẹ yọ́dẹ̀ máa ró yode lókè kétégbé ń tiẹ̀ yọ́dẹ̀ sọ̀kalẹ̀ wá fẹ́ẹ́ wá gbé torí pé ọlọ́run ló lóun fẹ́ fún lóúnjẹ ah, lè bọ́ ọdún ọ̀kan ṣoṣo. níbẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run níbẹ̀ kò máa sí ọ̀gbẹ́ kò máa sí egbò kò máa sáwúré kò sí gbẹ̀kúdé kò máa sí ọ̀gbà kò máa sábúyẹ nípa kádàrá tọ́lá ṣètò lórí ara ayé ọmọ àdámà láìlá ìlàláhù ọ̀kà ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ olùmọ̀jọ́ dọ́kàn wà ó ẹ̀sàmì dáadáa oníjọ́ dọ́kàn kí wọ́n ràn ah Allahu Akbar kabir bẹ́ẹ̀ yẹn máa mi títí yóò gbé ẹgbẹ́ kan ní ìsinmi pé ẹ wo ah, eh, eh, ah, ọ̀kan ṣoṣo ọ̀kan ṣoṣo sọba ah, tó dá gbogbo tó dá iná náà sọ wá dá lásán ni ó O ìwé ó dé gbò ó dá ìwé O gbò ó ní ká lò ní o èyí tí afa yẹn ń sọ yẹn èyí mọ̀ fara wé nìkan o ẹgbọ́n nǹkan. a rí ẹni tó yẹ pé ọlọ́run kẹ ńgbàtí ti lọ́dọ̀ àwọn tí wọ́n ní ìmánì tí wọ́n ń gbin imani sára ẹ̀dá táwọn ẹ̀dá ń tara wọn dá ọlọ́mà tó ń ti bẹ́ẹ̀ ní Ìbàdàn lónìí ológun rẹ̀ sọ̀wọ́n bàbá kan bẹ wọn pè é amanatula ọmọ India ni wọn mọ wọn náà ń jẹta ni ọmọ India ni wọn sàwùlí ló fi ránṣẹ́ sí máàbìlì arọ́bí lọ́dún yẹn bàbá mà ní púpọ̀ o. ó ti pọ̀ jù àwọn bàbá wa ń di ìkànnì ẹ̀ máa ń mú alọ́sọ́dọ̀ bàbá tá a wí wọ́n ti máa kí wọ́n máa kí à ń lè kí wọ́n lẹ́kọ̀ọ́ kan náà níjọ́ kan ọ̀rẹ́ bàbá yìí àwọn afáà ní ọ̀rẹ́ bàbá yìí bí àná wọ́n sì lọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ kéwú wájọ́ kìí wọ́n dọ́dọ̀ rẹ̀ wọ́n bí padà yìí pé sóògùn àná ń ṣiṣẹ́ ó ní òṣìṣẹ́ ṣe é gbádùn wọ́n náà gbádùn ah, ẹ sì lóògùn òṣìṣẹ́ ó ní òṣìṣẹ́ ẹ sì gbádùn wọn náà gbádùn ṣe é lò wọn náà lò ah. ẹ wá ṣàlàyé fún wa ó ní tí àwọn bá ti kó ṣiṣẹ́ àwọn ṣẹbọnù ọlọ́run lo oògùn sábàbí ni oògùn kò ṣiṣẹ́ ọlọ́run ló ṣiṣẹ́ ọ wá lo oògùn sábàbí nígbà àbádé ní pé wájọ pé ká tó wá kéwò kéwò kẹtó rè àṣíkà tó bọ̀rọ̀ tún lóògùn á sọ pé oògùn tó ṣiṣẹ́ a pé ọlọ́run seun tó fi ṣe sábàbí wọ́n ní wọ́n àlàyé àwọn yìí pé àwọn lò sí ẹ̀sán tàwọn ọ̀sán àìmọye ń tírú ẹ̀sán ń seun wọ́n ti lò tí ọ̀sán sóògùn wánù ẹ wo bí tí tótọ́ wẹ́dé tí síríkù wẹ́dé síríkù wẹ́ gan o ọ̀dẹ́kẹ́ ìkọlọ́wọ́n làwọn bẹ̀ ní o ìbẹ́ bí káòl mi gbọ́ lóhùn ó wà ń bẹ̀ ó wà ń bí iṣẹ́ ó wà nú àkídà nú ọkàn lóhùn o gbọ́dọ̀ gbẹ́mi lé nǹkan nígbẹ̀mí lé pé ń ló ṣe ta ló ń tọ̀hún lẹ́sàwà lẹ́sàwà fa ìlàm àkìkíyàn baliwa fa ìlú zababi laukana ìtafaka àmúrúhù bímọ àrádìta balikana fa ìlú sábàbíyà kápẹ́ ń tọrọ náà lọ ṣẹlẹ́dọ̀ ń tọ̀ pé bó ṣe lò lórí òǹkọ́ o òǹkọ́ ṣe gangan ọlọ́run ló ṣe o a kunna nu ẹ̀mí débẹ̀ yẹn ẹ bá mú nǹkan lọ́wọ́ ẹ mú lọ́wọ́ pé ẹ anabi yẹn alóògùn sinji bá ń ṣe wá a lò àmọ́ lọ́hùn yóò ṣe mu o bí dókítà bá tọ́jú tọ́jú wájú sí wa ọlọ́run ìwọ ni dókítà àgbà o bá ń fọwọ́ ẹ̀ mọ̀ náà o òun kí ó sàn ìwọ ni o ṣùgbọ́n o ara mo o lọ́ba tán. ẹyẹ tí ò lápá tí ò lágbára tí ò lọ́gbọ́n kan tí ò ṣe yóò sì jí láàárọ̀ yóò dẹ̀ yìí ó bọ̀ ọlọ́run ṣàánú tiwa náà gbogbo bá ṣe ń sọ lẹ́nu yìí ọlọ́run jẹ́ ọdọ́ kan wa bá ṣe ń gbọ́ létí ọlọ́run jẹ́ ọdọ́ kan wa bá ti rí bá ní wàhálà máa takunu ìsára túkà takunu ìsára túkà in kunta mutawakkilan bil hakikiyan takunu isaratuka ukiman tó bá lè bọ́lọ̀ ń dún tọkàtọkàn ìtọ́ka rẹ báyìí yóò di ìdájọ́ ni tó bá ní ẹ lọ báyìí ah tí wọ́n bá kọ̀ tí wọ́n lọ bẹ̀ yóò yíwọ́ kódà kọjá pé ibi tó ní wọ́n lọ lójú kọjọ́ bí téèyàn lè lọ pé ah igbó mọ̀ rèé ah kámúrí lébẹ̀ ni o yóò dọ̀nà ah, ọlọ́run ọba àlékẹ́lá ni ó de ló de sí ọ lára ẹ̀rí àdísì kan tí tí ó ń júwe fún wa ibi tọ́lọ̀ tí àdúgbò sọ pé ọlọ́run sọ pé òun ó ti wa mọ́ni àádàdí wàlíyàn ẹsẹ̀ láì ẹgbọ́n kan ànábì lọ́lọ́run sọ wípé àdísì kúdúsí pé ẹni bá mú ọ̀rẹ́ mi ẹ bá mú lọ́tà ọlọ́run ní òun náà ó di ọ̀tá ń tọ̀hún torí pé ẹni tó bá lè jẹ́ pé ntí mo ṣe lọ́rùn ẹ̀yàn ọ̀rà mú ń ṣe mo sì gẹ́lọ́ ọ̀yàn fún yín ẹ wá ń ṣe ẹ wá ṣe tán nìyẹn ẹ wá tún lọ fi àwọn ọ̀nà wá fílù ẹ̀ tó fi tẹ̀lé ẹ wá ṣe bá ń tán jẹ́sẹ̀ ni pé ń di ọwọ́ ń tọ̀hún tí fi ń gbà nǹkan mú ń di ojú rẹ̀ tí fi ń rìnà ń dẹ̀sẹ̀ tí fi ń rìn ìtumọ̀ ẹ̀ ni pé yóò sọ ìsáárà tó ń tọ̀ ń di ìdájọ́ ni lásán àwọn aláàfà tí wọ́n se ṣe dáradára rárá òsì kìlì jẹ́ ń gẹ́wé àti gbòógì wọn ìyẹn ká fi ń sàfà àwọn àfà gidi ẹ̀ dọ̀dọ̀ wọn lẹ́ẹ̀kan rojọ́ tẹ́ bá fẹ́ rò síwájú wọn ó sì pẹ́ mọ́ lọ ti tán kò ní ìdíkó náà rántí mọ́ kò ní ìkábà náà rántí mọ́ ṣe ẹ ṣáà rẹ̀ ẹ fẹ́ kó rí ó ti tán láì fi máa ń sọ kálakàlà wájú àwọn àfà àmọ́ ẹ pé nǹkan ọ̀dà ah, ẹ máa kókù díẹ̀ káàtó ẹ mọ̀ bí ẹ mọ̀ bí ọ̀dà torí ní tẹ́gbẹ́ tẹ́ wí ní tẹ́tí ẹ̀gbọ́ ìtọ́lọ́ ọ̀hún ṣe náà nìyẹn ó ti ní ọ̀dà kọ̀dà náà nìyẹn. nǹkan dùn gan o. nǹkan dùn gan o. sẹ́ẹ̀sì ah. ah, fẹ́ kọ́ máa dùn ẹ máa lọ nìkan ọjà ha ẹ fẹ́ kọ́ yọ ọlọ́run yọ ọ̀tàn torí pàwọn àfáà tó lóun ń bá àyàn bẹ lọ́hùn tá a kalẹ̀ tá tì í tí a ń wò kú wò àwọn lọ máa péwé jọ ìyẹn kí ẹ fi ń sàn àfà kódà kìí ṣe àdúrà àṣefẹ́ ẹ̀kú kìí ṣe yẹn ẹ kà súnmọ́lọ́ ẹwọ náà súnmọ́lọ́ náà ni ó ti tán ẹ máa ṣe ọ̀ràn yẹn ọlọ́run ẹ tìláwà bámú ẹ tìláwà yín bámú náfìlà yín ẹ ṣe bámú Aha, ẹjí lóòrùn lásìkò tó ẹkẹ ẹjí ẹsẹ tó ẹkẹ ẹsẹ bá mú ahan gbogbo tó lọ́nà bá lóun òfẹ́ ẹjìnà sí lọ́sàn lóòrù ẹjìnà sí ẹfẹ̀ mi kọ́ Aha, kọ̀ wá sí wàhálà mà ẹkìnrin kan ìgbà wo ní nǹkan kan fàtíà wọ́n ti ké tọ́kùtì tán nìyẹn dàbáwá gbà ajíkà máa ń ra ìmọ̀ òun lọ àkọ́lọ́bá ní kẹwọn. Àmín. ọlọ́run ṣe wọ́n ní òkè lókè pẹ̀. alájà akíndélé mi ìrántí ọdún mọ́ àmásìkò tó ń ké lọ́wọ́lọ́wọ́ ń bí ni lọ́wọ́ tíráfù lọ sí Kano àbí ibi kẹta ní Haúsá ta baba ọba pàdé baba ní ọ̀hún baba Kamali àsìkò yẹn wọ́n lọ sí ilẹ̀ Haúsá lọ́dún yẹn ni àwọn Haúsá wa ń gba baba lálejò ní ìletò sí ìletò ó sì lákìtìyàn ẹ̀rẹ̀ kúmọ̀ náà kọ́ lákìtìyàn ó lóun wá ní òun ọ̀tọ̀ pinpin òun tẹ̀lé bàbá yìí là ń tẹ̀lé wọn kì í lọ́dún yẹn ó ní tí a máa ti débì kan rẹ́gẹ́dẹ́ tí a kówó kalẹ̀ rí gẹ́gẹ́dẹ́ tí a ń ṣe inú bàbá òun sọ pé ọlọ́run dádúrà yín ó gbà ó subhanaka rabbil izzati amma yasifun wọ́n bá kó ń bẹ̀ wọn nípa adúrò owó ìbàbá òtí wọn wọ́n kẹ́jẹ́ ká túbà fún wọn ó nù àwọn tí wọ́n sì sọ wà fún inú ó tún máa dùn pé à ah, bàbá ó ti tán ó ti tán wọ́n tún rọ́ọ̀bù mí nìyẹn ń bọ̀ wá dé tó sàtẹ́ mọ́ ní à ah, èyí tá à ń kékeré ibi ibi asomọlọ ma ni ó fi dibolowo ń pa àfa àkàlẹ̀ tí ń ka yàásín mẹ́ta mẹ́rin fún ibi ọba tara ìjẹ́dé nìyẹn àjókòó nǹka yàsí méje yàsí méje wákíà méje wákíà méje múlíkù méje ah, káàfì kan káàfì kan ni gàrí ẹ̀ òdìdí káàfì òdìdí káàfì eh. yóò tó a burú jáì kò tó a ní jẹ́ pé lé àfa àwọn tó gbé lọ kà wọ́n tó a lọ kà lé olówó yẹn ní abẹ́ ilé ọkùnrin yẹn ah. ah. Allah akbar kabir wallahi bí wọ́n ṣe ń sàfà yẹn kí wọ́n ṣe ń sàfà lẹ́yìn bá kí wọ́n ṣe atọ́ kádóde káṣẹ̀ máa lọ́wọ́ gbà lọ́wọ́ èèyàn máa fi ẹná sùkúránì kì í kó lè bá a fún lówó <laughs> subhanallah ọpẹ kó tó sáré fowó lẹ́gbẹ̀ẹ́ wọn gbà mọ́ná baba àgbà tànà ebi ebi wọn owó ayé ní wọn fi ráyè ni owó ti rún owó iná kìdíkà iná kìdíkà iná iná iná ń gbọ́dọ̀ wọn wọn sí ààyìn ẹ̀ ò ní kí ó lówó òkìyàn òkè olówó gbogbo kéde di baba adama kan wọ́n lọ sí kútọnu àbọ̀nà lẹ french tanata lọ mọ́ gbọ́ kẹsẹ̀ tìyẹn obìnrin kan wá wájú wájú wọn wọ́n ń ṣe bí afúlàdé nù kínní yẹn ni obìnrin wa ní tò baba ẹ bá ń sọ fọ ẹ tẹ́ bá ti délé ẹ bá dé nàìjíríà kọ́ ẹ má gbàgbé mi o baba ní gbé ń gbàgbé rẹ àdéhùn tí ní pé ní ṣe ń gbàgbé rẹ̀ ńgbà máa ní gbàgbé rẹ̀ sí ìrántí ọ̀rọ̀ àtàbí mọ́ ń ṣe àmọ́ rántí ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ tiẹ̀ tí mọ́ rántí bọ́lọ̀ rántí ẹ̀ ẹwò kan mẹ́sí mọ́ sáfà gidi nìyẹn kì í sáfà tán máa pé ẹ máa wo ẹ bá ti gbó jáde níṣẹ́ wọ́n máa dákẹ́ wúlẹ̀ ẹ máa wo máa wo máa wo máa wo akáyàn la pé ẹyí ṣe é ṣe rárá àdàbà yìí ah, ah, ah. bẹ́ẹ̀ ni báà náà sọ ma kí ọ̀hún rí nígbàtà ń bẹ lọ́mọ akí olódodo lọ́dọ̀ àwọn afáwà tí kò ẹmọ akí oṣù nígbàtà ń bẹ nírú ti ń yẹ àjẹ́ kí súná mú alójú ni àjẹ́ kó lè mú alójú ni àkọ̀ndẹ́mù owó síra lọ́wọ́ ni gbígbà nínáwó àti ní kankan lé ibi àti bẹ̀rẹ̀ àǹkọ́mọ́nkíó náà ni náà ni gbogbo yín wà nílé wa náà rè gbogbo àwọn bàbá aládùúgbò tí wọ́n bá wá ṣe súná nírú ilé tá a wà yìí ìlú dá sí wọn a máa kí wa ni ńgbọ̀ kan la ní máa ń pè pé ẹ lọ pa àfàgbé ẹ pè wá ẹ pè ọmọ wa ìkíni irú kéwò lẹ́yìn ké ẹjàjọ sí súná ẹjàjọ sí súná yìí ní sì jókòó tiwọn sọ fún ọmọ kí o pé báyìí tó sì yí márùn ẹwà kìtì pálíjọ ń béèrè mi ní sì bẹ̀rẹ̀ á sì dìde ńgbọ̀ ya tó já yẹn náà pé kílódé kílódé máa lọ bá lọ́wọ́ ìkèyà afáyọ̀ tí ì ti tẹ́nìsì. wọ́n já àní lọ sọ́lọ̀ wà tó wà wàláhì ó tó ọsẹ́ kù káfà máa ṣe dára àdálódò olówó tó pé yóò wọ́n náwó fún ọmọ tó jamara wọn lọ́wọ́ ìwọ́rẹ́ nílẹ̀ ni wàlá tún àárọ̀ sáàdà tájà mọ́ tún àárọ̀ sáàdà tájà ولكن تكي وسعيد ولكن تكي وسعيد ọ̀rọ̀ nìyẹn ọgbọ́n gẹ́fí ń kówó jọ ọlọ́run ní sọ ìpòlò ní gbogbo ẹ̀ níjọ́ kan wọ́n ní anibìkan lọ yóò sì la owó lọ ó jọ ẹ̀bí ẹ̀ máa ti mọ ibi tí ó làwó lọ mo sì fẹ́ kọ́ yàn kí ó máa ní lọ bá pinnu lẹ́mí tí èdè àrọ́jọ yẹn ń pè ní lọ ṣùgbọ́n wọ́n ti lẹ̀ mọ́ máa wù wọn tí ó kéwù pé kí wọ́n á fa àwọn eré ilẹ̀ kí wọ́n á lọ torí pé àrùwò ń bẹ̀ ní ìbálọ̀ mo sì fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ lónìí mo fẹ́ mọ̀ bọ̀yá ah, ah, bí ìbáyẹ̀ ṣe tó tó tí tó dààmú ṣé kò ní rúwò ni bá jókòó lábá ń kí ó lọ ní abá lóde yẹn àwọn tí wọ́n lọ wọ́n bá dé n bá béèrè pé kí ló kan ẹnì kọ̀ọ̀kan wọn wọ́n ní wọ́n fún wa ní pọ́n méjì àbọ̀ pọ́n méjì àbọ̀ níjọ́ yẹn o tí wọ́n fún yẹn ní pọ́n méjì àbọ̀ lálàáfà ó dàbí ẹ bóyá bíi bíi twenty thousand sí twenty thousand ní sí torí pé téèyàn bá pínwó ń gbà yẹn tẹ́ẹ́ tí n bá yẹ pé yàn lè yẹn súnmọ́ àwọn àgbàlagbà díẹ̀ tí n máa kó fún yàn ó fún sílẹ̀ márùn sílẹ̀ méjì àbọ̀ sílẹ̀ mẹ́wàá nígbà yẹn wọn là ń gba pọ́n méjì àbọ̀ ẹnìkọ̀ọ̀kan olówó yẹn lọ bá ṣàdúrà olówó àwọn náà mọ̀ pé wọ́n jáde ń bẹ̀ mo dáa mo nílò òkè mo béèrè bí aago bí ẹ̀yìn aago márùn lẹ́yìn àṣírí nígbà tí aago méje ń lọ lù bí wọ́n ṣe wá fún mi ń pàmì jábọ̀ nù lẹ́yìn nù fẹ́lòmíì ni o kì í sọ̀nà abẹ́ o pẹ́mi jẹ́ àbọ̀ máa ń yiri owó ń wò pé à ah, ok ó mì pé ìwọ ọlọ́run ti kọ pé ń rí pẹ́mi jẹ́ àbọ̀ mọ́ mi lénìí ká ní mo bá ti lọ bíi tí yẹn mo ti rí náà nìyẹn ìwà lọ tí mo fẹ́ fásìkò ṣe mo rí fi ṣe ah, ó tún wá fún mi náà ah, ọlọ́run dúpẹ́ o ìgbà ló jẹ́ mo jẹ́jẹ́ àwọn ìwé ọlọ́run lọ́lọ́run lọ́lọ́run ẹni abá kọ́ ń kéwú tí bá tún ṣe hàn gbogbo ń ta kọ́ńkẹ́lá fi tírénì wọ̀nyí pété a bá dóde kẹ́ni máa háwó bọ̀ tàbá fẹ́ òkùté bí mi aa ọmọ ìjọba bá náà yàtọ̀wá délé. aha ah, kọ́ márùn márùn. òkùté ah, bí òkùté mi tẹ máa fọ ọgbọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run ajẹ́ yọrọ ń jọ kan alóde kan ni ọmọ dáadáa la lọ bàṣàdúà lọ́dún náà ní bá ń háwó bọ̀ ọ̀dọ́ afa àtàwí ẹ̀ ń pè ní abdulgafar ọfẹ dọdọ rẹ ló ti bá ń haba tán lọba lọ ní bá ń hawó mi lọ ọba tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀ tó wà lẹ́yìn rẹ̀ kọ́ dẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ kọjá ti kọ́ kọ́ dẹ gbé ọwọ́ ahawó ń délẹ̀ ẹnìkan fọ́ tọ́ pé àáfàá yìí ó ti fò ó lówó ó lòún fún wọn àlóò ah, fún lówó sẹ́ ó wò pé tó kò bá fún wa ìbá béèrè á ní afẹ́ gbọ́ mi fún yín wọ́n lẹ̀ fún wa bẹ́ẹ̀ mi sì bá nù ọba kú méjì ti ha bá wọn ọba kú méjì ọba kú fún wọn. nígbà dé musa tán nìsín ṣé ìṣesúrú ẹ nìsín ó ní káyà rẹ ó ní kó fún ọrù ntí ò yéré àtàláàfà ọ̀rọ̀ kẹsọ́ ọlọ́run ò yí wọn kìí sóògùn nìkan ni wọ́n gbé má gbọ́ lọ́n yé kìí sóògùn nìkan kìí sí bí yé dílẹ̀ ni sínú báwọn. nínú àyà yìí atọ́rọ̀ àǹfààní pé ọlọ́run bá lékè ọlá làmọ́lẹ̀ pé òun kọ́ òun kọ́ nǹkan kan fúnra òun ìyẹn ti ṣe ráàmà pé òun sì dandan fúnra òun. wọ́n ní kaifa yakunu ṣé'ù lásìmọ́ àlàlà ṣé nǹkan lè jẹ́ dandan fọ́lọ́ ni pẹ̀lú bá ṣe ń ròyìn rẹ̀ tó yìí náà ṣé kíríkà tó yẹ jẹ́ dandan fọ́lọ́ pé ntí àmọ́ pé nǹkan jẹ́ dandan fún ni pé téèyàn bá ṣe tí ó lẹ́jọ́ lọ ṣe nǹkan kan bẹ́ẹ̀ tó tún bí ọlọ́ tọ́lọ́ ó bira ìlérè pé ó sì ṣe báyìí láìbá o gbogbo ń téèyàn lè pé wọ́n máa béèrè làwọn afá àti bá béèrè wọ́n sì bá dáhùn wọ́n ní kò rí báwọn kò rí bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá sọ bẹ́ẹ̀ pò ń ṣe lọ́rọ̀ yẹn fúnra ẹ̀ ìyẹn ò láti wò ẹnìkan kó ṣe ń dandan fún ẹnìkan kó àlìsámà rẹ̀ ó fún rẹ̀ ó ti sọ pé bá máa ṣe tó bó ṣe fẹ́ lòun wàtí wọn tó wù lòun o se yìí náà lára tó wù náà ló se yẹ afáwa kan yìí ibrahim ọ̀la wọn akọrin méjì kan bí ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ ẹ̀yẹ́gẹ́ yá sí onínàrè máàlìlì ìbáàdì àlẹ́yìn akúnwájìbún ẹ̀gbọ́n wí mẹ́rìnlẹ̀ ìbáàdì alẹ́ ìhàkùn wájìbùn huwa àójábàlẹ̀ ajírálẹ̀ àsíìmà lisani huwa àójábàlẹ̀ ajírálẹ̀ àsíìmà lisani huwa àójábàlẹ̀ ajírọ̀ huwa àwọjábàlẹ̀ ajírọ̀ àti màlìsáàní àwọjábàlẹ̀ ajírọ̀ àti màlìsáàní màlìlì ìbádì ìyàlẹ̀ hìn akùnhùn wájibùn màlìlì ìbádì ìyàlẹ̀ hìn akùnhùn wájibùn ọjà balẹ̀ ajírọlí àti màlìsá ní orin kan nìyẹn orin ẹ̀kejì ìhun síbú fàbí adìlìhì àọ̀nà ìmú ìhun síbú fàbí adìlìhì àọ̀nà ìmú in uzibu fàbí adìlìhì àọ̀nà ìmú iná òdìbò fàbí adìlìhì àọ̀nà ìmú fàbí fọ́dìlìhì wàlì fọ́dìlù lílì máa náà ní fàbí fọ́dìlìhì wàlì fọ́dìlù lílì máa náà ní وبفضله والفضل للمنان bàbá ní máa lílé ìbáàdì àlẹ́hì àkọwàjì àlẹ́hì àkọwàjì kò sí ẹ̀tọ́ kan tí ń bẹ fún ẹrú tó wá jẹ́ pé ni fọ́lọ́hun kò rọ̀ mọ́ pé wèrè ń ṣe ṣeúṣeú tí wọ́n ń sọ kálàkálà kálàkálà àti pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni àǹjẹ̀nú ti tọ́ bọ́bà torí pé tí wọ́n ti pẹ́ ní iṣẹ́ yẹn ọkọ̀ ìkáhàn sí wèrè tí máa bugi jẹ ni wọ́n ti yàlájí wèrè ní ọdún kan ẹnìkan bá kéré pè mí àti kórẹ́ dàbí lọ́dún náà pé kí n dáàkó kí n máa wo tẹlifíṣàn mo ní à tẹlifíṣàn mi ò ní tẹlifíṣàn lé o ọba ní kí n máa gbọ́ rédíò náà pé wọn rédíò náà ń gbé ní wèrè kan tí a ń pè ní asílé ní máa ń ṣe ní máa ń ṣe kíní ní ẹ̀yìn ó wáyé lọ́dún náà ò ní à ń pè <laughs> ẹ wò wèrè lọ́pọ̀lọpọ̀ kí n kíní yẹ o ó ní ó ní ọlọ́run gangan ńgbà tó dá ànábì kò mọ bí ọlọ́run kan mọ bí ọ wà níjọ náà ah, ó ní ọlọ́run ọmọ bí tó wà ọlá ànábì lọ́lọ́run fi mọ bí tó ń padà wá wà fẹ́yìn ọsọ yẹn ó tún ní ngbà ọlọ́run ngbà ọlọ́run pé ara rẹ̀ tó pé.

ọlá ànábì ló wá dọ́lọ̀ ń padà lẹ́yìn ogójì ọdún a ṣe sọ pé lèlà àwọn èèyàn ní Allahu Akbar ah, àwọn gànámù ọlọ́run mo yá pa rédíò nítorí pé ó ti rí owó ìsúkò owó wá àwọn èèyàn ń tẹ̀lé gbaná à ń tẹ̀lé gidigan ìmọ̀ kankan tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tá a lọ yàgẹ̀ kú lọ́dún kan èmi bàbá ìmọ̀ ọmọdé pẹ́wàá náà jọ lọ yàgẹ̀ kú lábàpàdé rẹ̀ èmi ò tiẹ̀ rí jọ́nà mo rí rí máa ń sẹ́wọ́ sí a máa ń pé ká wá pé àtàkì bá ní tó ń rí ní pé ọmọ ọ̀dọ́ wọn gbé àìmọye owó báyìí ọ̀dà kò owó yẹn mu ni à ah, èyí náà ṣe ń gbádùn owó báyìí ah, lé wọn ni à àsílénu ni àsílénu ah, à wọn ní àìmọye owó ni wọn wà nílé ni wọn bí bílíọ̀nù millions of naira ni wọn wà nílé ní ti ń tàn jẹ náà nìyẹn. Hmm. Ah, ó ti kú ọmọ líbẹ̀ ní ìsìn ọmọ ẹ̀lẹ́yìn tọ́lẹ̀tì ló kú sí eh, nígbà ah, ẹbẹ̀ oko ní ẹṣẹ́ abẹ́ oko ló kú sí wọ́n gbẹ́gbẹ́gbẹ́ káàkiri ah, ọ̀rọ̀pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n kàtí ń gbà tí òjá sọ̀rọ̀ wọn mọ́ ẹgbẹ́ ti kò njẹ́ ọmọ pàdé ọmọ níbi kan níbi ìyàwó kan kẹ́dúkẹ́dú kò rí pé àfáà ló ń jọ náà tá a tún lè pò àpàdé mi kan ni ọlọ sásẹ́yìn kan ni wò kẹ́dúkẹ́dú yà bá wọn ba jẹ́ wọn. bàbá ní torí pé tẹ́ máa ni pé n ta fi rántí wọn níbi orin yìí tọ́sọ pé ò lẹ́tọ̀ àwọn yìí pé àwọn máa ń ẹnìkan lọ bá pé ó bó ń tọrọ ọmọ ni yọ́ sì gbòkè ọba wòkè báyìí pé ẹ bá ń sí aláwọ̀lì máa fún sí kí n wo wọ́n sì sí fún wọ́n sọ pé à ẹrú yẹn wọn ọkọ mọ́ fún ọlọ́dẹ ní òdì ẹni ó tún ní ẹ bá ń sí kí n tún wo wọ́n tún wo wọ́n ti ní ọ̀sán máa ń bẹ ọmọ ẹ̀dín méjì ní bá ka ó sì ka ọmọ méje túláàsì arákùnrin náà ó bí ọmọ méje o ọ sọ fọlọ ni pé máa fún lọ́mọ ah. àwa ń sọ̀rọ̀ máa fún lọ́mọ bí ẹsẹ̀ mọ́ bí kára dáadáa bí alágànnà alágànnà náà ni bí alágànnà yọ bí kò mẹ́ẹ̀ múríyàn bá dàrú a sọ kálàkálà òsì báyẹn wọ́n máa sọ̀rọ̀ bí ẹni pé àwọn gangan lọ́lọ́run ó lè pé Míkáílù sọra má fara gún ọ̀gá rẹ̀ jìbìlì tí kò dé ṣáájú rẹ̀ ó sì dé owó lẹ́ni jìbìlì owó ńlẹ̀ yẹ áàdì ní sígbà pé bó ṣe ń wí ní tòótọ́ jìbìlì mẹ́lẹ̀ tòótọ́ Míkáílù mẹ́lẹ̀ tòótọ́ ọlọ́mọdé àgọ́ o. amiina. ní bàbá wa bínú ní bàbá wa bínú ọkọ̀ yìí mi ní ẹbínú ọkọ̀ yìí mi sọ yìí pé kò sí ẹnì kankan tó ní ẹ̀tọ́ lórí ọlọ́run wà á jẹ́bàlẹ̀ ajẹ́rẹ̀ àṣíma ní sáà ọlọ́run nìkan ló máa máa kàn ọkàn ọkàn máa kírètì ẹ̀san ńlá pé bẹ́ẹ̀ bá sì mí ìfòyín lẹ́sàn ìfòyín lálìjẹ́ náà ọkàn wú ni tó bá ní ká sì òun kò sí nǹkan kan kíláàsì kò sí dáàsì tó wú ni ní àti pé kèé ṣe pé torí dáàsì gan náà ni tá a fẹ́ gbà lẹ́sàn ọkàn fẹ́ bá àánú ẹ̀ fún wa ni orin àkọ́kọ́ nìyẹn ìní ó dìbò fàbí adìlì àwọn ìbò wà bí fọ́dílì wà fọ́dílì lè mànáni bàbá ní ó dìbò fàbí adìlì yìí tí ẹ̀dá ní tí ó lẹ́tọ̀ sí ló fún wọn yẹn ẹ̀sùn ẹni tí ò níbi ìyà kò sí bẹ́ẹ̀ máa pé olùsílọ́n lòun tí ó ń gbìyànjú ẹ̀yìn àánú ọlọ́run ni ó kún fún ọ bẹ́ẹ̀ bàbá múlẹ̀ tí ń kírun mọ́sálásí àbẹ́ẹ̀kọ́ mhm. ọkùnrin wọ́lọ̀ dúnlé kírun ọkùnrin bá ń kírun lẹ́kọ̀ọ́ nírun alọ́ náà ni ok ìyẹn sì jáde ilé rẹ̀ ọlọ́ mọ́sálásí tí ọlọ́run bá kó yí ọ̀nà tó dákú tó débẹ́lá sí kan irun tó lọ kí ìpàdé òka ìrà tó bímọ kalẹ̀ tó fún àwọn ìpé òun wá oúnjẹ lọ fún yín ẹdó òun bọ̀ bàbá tí lọ kírun ti tẹ́ pa àwọn ọmọ ìrà ti sánkù àwọn òrùmọ̀ orí àwọn ọmọ ti sánkù wọ́lọ́ ti ń pa ọ̀nlọ sin lọ́hun ti dáràn mí dákun mọ́tò sẹ́wà wo àbíkọ́lọ́ mọ́ ti wò ah. sáwà iná kọ́ ni ah. gbogbo wa bá dórí irun tàbá dórí irun tí a bá dórí irun àmọ́ tí bọ́sẹ̀ dórí irun gbogbo ń tààrù tẹ́tẹ̀ la máa ń rò lórí irun ṣé sọ́lọ̀ náà là ń kírun lẹ́gbẹ̀gbà tẹ́ bá gbé àti pé Allah anábìínà máa ń ṣe kàámà lọ́wọ́ sètáni ọ yọmọ yasu lọ yọhọ yọmọ yasu lọ ẹ parí ká mọ̀ dé yóò tún dé nù yóò máa rántí kálukú létí pé kíní báyìí kíní báyìí kíní báyìí kíní báyìí gbogbo ntọ́ ọ̀rọ̀ àti kótó kótó kíjó yìrún lọ́mọ aran sẹ́nu tọ́lọ́ ọkọ̀ pé onínánu ọ̀fọ̀ àánú ẹ̀gbá ni ọ̀fọ̀ àánú ẹ̀gbá fún wa ni. إن عذبوا فبعدله أو نعموا وبفضله والفضل للمنان إن عذبوا فبعدله tọba jẹrú ń yà dọ́gba ló ṣe o tọba yọ tọba tọba sílẹ̀ fún yà èyàn náà wọn kò nídìí yà. bá jẹun yà ẹ jẹ̀bi àwọn ìmọ̀ tí bá wá ń kẹwa bí ṣe ń kẹwa yìí fábí fọ́dílì yìí olùfọ́dílù ni pé hmm, èmi náà mọ̀ dá yín bẹ́ẹ̀ ẹ lè pé lìláìkàmáàlì wàdáwù lìláìkàmáàlì wàdáwù ẹni tó pété náà lọ́lọ́hùn nígbà tó fẹ́ ṣe ànábì báwọn tó fẹ́ ṣe ànábì lánàbì ọmọ àmọ́ àṣànábì bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́mẹ́jì ọ̀tọ̀tọ̀ ní wọ́n sọ praise of anabi sọ̀sálà tí a ń gbé ọkàn rẹ̀ jáde tí wọ́n ń là dúdú tí ń bẹ́nu ọkàn tí mú jáde lẹ́kìnní táwọn àlá ti wá ẹ wo iye ń tọ́mọ èèyàn máa ronú tí tẹ́ máa wẹ̀lẹ́ lẹ́ni pé èpé eh, kó forí sọ́gi pé bó ti ń lọ kó forí kọ́ lárí mọ́gi. ọ̀rọ̀ àtàrí ẹ̀ ọmọ fàtàrí ẹ̀ sí ẹ̀yẹ. ẹlòmí ìrìn lọ lórí bíríjì orí kò wọ́n jàbọ̀ sínú express. ẹ lórí bíríjì pé kéèyàn sì jàbọ̀ ní ìsìn kọ́kọ́ yẹ̀rẹ̀ bọ́ káríwọ́ ta sọ́kà tí agbèwájú ọlọ́run ti ọkàn húrúhúrú yẹn ọkàn yẹn sàánú wá ní náà náà fẹ́ fún wa pé wọ́n tẹ́ pé ọba alágbára kọ́ máa ṣe kó ti máa ṣe lọ káànù ọlọ́run lè dìmọ́ yẹn ah, káànù ọlọ́run lè dìmọ́ kó lè dìmọ́ o alẹ́tọ̀ o kó àwọn jẹ́ bọ́lẹ̀ ajílẹ̀ àbí bọ́lẹ̀ wàlúfọ́dílì olílì mọ̀ náà ni ọgbà ẹgbẹ́ ọba mọ̀ náà ọba ọba mọ̀nàánì ẹgbọ́n kan nínú ọkọ̀ ọlọ́ọ̀ni yẹn ọba mọ̀nàánì ọba tí ó ní ìrègùn lórí wa. bàbá tu bẹ́ẹ̀ ọ̀kan náà ìtumọ̀ rẹ̀ nìyẹn pé ọba tó ní ìrègùn pé kí ló ṣe fún mi tí mi ṣèyí fún ọ tí o bá sọ pé ńgbà tó lálàáfíà òsìkírun mọ ẹ̀yìn náfìlà ẹgbẹ̀rún lóyún àkílẹ̀ tó mọ fàáyìn tí n bá di ọmọ lẹ̀ so olèfà gidi kírun san wà láàfin àti ìbínà fún mi ọ̀dà náà gbogbo tí ọ̀rá lọ ṣe náfìlà yẹn ń gba ń gba èló ni náfìlà tó ṣe one thousand ọkùnrin fún ọlọ́láàfíà ní wákàtí kan péré ń gba one thousand náfìlà wá wo iye wákàtí tó fi lójúmọ́ bá a mú náfìlà yòókù sẹ́yìn ó sùnmọ̀ sí ọ̀jẹ̀ mọ́ yẹ̀yẹ́ náà tù jama àṣà ọmọ kan ni ẹjá jọ máa dá ọmọ àbá kankan bẹ́ẹ̀ lú ọ̀yọ́ musa ní jẹ́ ilé wọn ní jẹ́ ògidì ilé wọn lọ́yọ̀ ní jẹ́ ògidì àwọn pè musa ògidì ọwọ́ alátàkàtì máa dá kò lè sọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún sí ìdásà náà pé ọlọ́run lọ́lọ́run ọlọ́lọ́lọ́hun ọlọ́lọ́lọ́hun ẹlọ́lọ́lọ́hun jẹmọ́ bọ́lá àbájọ́ lọ́hun wo níwà báhùn bọ́lá àbájọ́ kò ń lọ lọ́hun èmi ò níwà báyìí ọlọ́lọ́lọ́hun ọlọ́lọ́lọ́hun ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ kọ́ máa sí ewé kò máa sí ẹ̀gbọ́n kọ́ máa sáwọ́ kò sì gbé kúdé kọ́ máa sí ọgbà kò máa sábọ̀ yẹ nípa kádàrá tọ́lọ́ ṣètò lórí ara ayé ọmọ àdámà láìláha ìlàláhù àkàṣọ́ṣọ́ aláhùn ní ìbẹ̀ bẹ̀bá ń túkọ̀ alátókè tí èdè lẹ̀ ǹjẹ́ màá ìtẹ́wọ̀n túmọ̀ ni pé ọ̀kan ni bẹ̀ láti ìbẹ̀rẹ̀ Kùránì di parí ìtẹ́wọ̀n túmọ̀ nìyẹn. mo mo sọ gbólóhùn kan fún yín lẹ́yìn rẹ̀ pé kẹ́ tún fi kún kélé ìbá wọlé tán gbogbo ọ̀dà nǹkan ti ń wọlé díẹ̀díẹ̀ báyìí. àlọ́ gbé bẹ́yìn àbá lọ sílé kéwú. bẹ́yìn àbá lọ sílé kéwú. tí bá ń lọ kọ́ o téèyàn bá lọ sílé kéwú ó kéwú tán lọ́lọ́run gbàgbà fún bí ṣe ń kọ́lé ní ìràmọ́tò bí ṣe ń bímá bí ṣe ń gbé ayọ̀ ní ibà ń bímá bí ń bọ́kùnrin lọ kádàrá aláwò ló ṣẹlẹ̀ aláwò àkíbá ó ti gbà fún yọ wọlé ntàfẹ́ bàyọ̀ mẹ́ ni pé bẹ́ẹ̀ bá lọ lé kí ó lápèjúwe ń sìn ó kí ó tán ọlọ́mọba ló ń dé ní máa ń kọ́lé ní ra mọ́tò ní níyàwó kó yàwó tó dé yàwó tí ń bímọ bí ń bọ́kùnrin ní bá ń bóbìnrin wúrà ìbejì láàrin ẹ̀ pé kì í sọ gbọ́n ọlọ́run ló gbà fún o kì í sọ gbọ́n ọlọ́run ló gbà fún o kádàrá ọlọ́run ló ṣẹlẹ̀ o pé bí òkè yóò sì rí náà nìyẹn o. Allahu akbar. <laughs> lóní kí ẹgbẹ́ rẹ̀ òyòkú òfin ni máa dààmú kí pé ṣe bí kí ọkàn àjọ ké àbọ̀ tẹ́ǹdì ni àbọ̀ ṣe kíní kan dára. ìtafẹ́fà yọ̀ ń bẹ̀ nìyẹn kì í sọ gbọ́ lọ́nà lọ́gbà fún un àbí Allahu akbar parẹ̀ pé ah abádẹ́nìkẹ́tẹ́ pé ọlọ́run pé kí sẹ́yọ̀ jẹ́ pé ah Allahu akbar ọlọ́run náà ni ìwọ́kọ̀ kódà bó ń bá fọ́ọ̀mù gan ń fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ pé ah gbà tó ń kéw tó ń sekiri gan rárá pé Allahu Akbar ọlọ́run ló gbà fún láì pé bẹ́yìn àbá lọ sílé kéwú. bàbá rẹ̀ ní tó lọ lé kéwú ó kéwú tán ọlọ́run bá gbà fún bí ṣe ń kọ́ lè ní ràmàtò kádàrá ọlọ́run ló ṣẹlẹ̀ kìí sọpá ọlọ́run ló gbà fún kádàrá ọlọ́run ló ṣẹlẹ̀ ààrùn àkìbárò lẹ́nìyàn bá lọ sí ilé kéwú lè lè ràmà tó mi ṣe ń báyàwó ní ibà ń bímá ní ṣe ń bọ́kùnrin ní ìbòbìnrin ìṣọ̀gbá aláwò lọ́gbà fún kìí sọ̀gbá aláwò lọ́gbà fún kádàrá aláwò ló ṣẹlẹ̀ aláwò àkìbárò láàbì sinmi ìdààmú torí dàkejì rẹ̀ ń sàlẹ̀ rẹ̀ ni pé òun nìkan kọ́lọ̀ lè kéwú tó sì jẹ́ pé tí ò rí bà yẹn kì í sòmùgọ̀ ní sábàbí yẹn kádàrá aláwù lọ́sẹ̀lẹ̀ aláwù àkèbárò. ẹ máa ṣe díẹ̀ díẹ̀. arakunla. ẹ máa mú iṣẹ́ ẹ náà. ẹ káyà mi àyà thirteen. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم onáàkè. a'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم